tá a lè fẹ̀sùn kàn níjẹta. ìyàwó ilé ìtàn jókòó ni ìyá àgbẹ̀bí àkànwó. àwọn náà ni. àwọn ni. ẹ sọ díẹ̀ nú àwọn tẹ́ ẹ náà ṣe fún yín. ọ̀rẹ́ mi ni ó mú mi lọ sí chọ́ọ̀chì ọ̀dọ̀ wọn wọ́n jíṣẹ́ fún ọkọ mi pé ọ̀tá wọn ó kú so bọ́n ṣe wá sọ fèmí mo wá lọ sọ fọ́ọ̀rẹ́ mi ló bá ní kí n ká lọ sọ́dọ̀ wọn pé tán bá ti gbàdúrà fún wa pé kò nídìí káìsẹ̀ lọ́mọ wéèsì owó ní ibì kan bá a ṣe débẹ̀ èmi àtọkọ mi aṣáálójọ́ méje ìyàwó lì ní àní ìgbélé ìjọ́ méje. Eh, mo ti gbọ́ gbogbo yẹn ẹ sọ àwọn tán ṣe fún yín. so wọn wọn sá ìgbà eh, tẹ ẹ padà débẹ̀. ojú àwọn pè wá àlọ́ tọ́ọ̀chì wọn mọ́. ojú oorun náà ti mo ti sin mi ní gbẹ́rẹ́. látọjú oorun so mo ti mo ṣe mo ṣe wọ́n sin mi ní gbẹ́rẹ́ mo dẹ̀ ń lọ́la rẹ̀ nígbà mo àjínà mo dẹ̀ rí pé wọ́n ti sin mi ní gbẹ́rẹ́ níbi ọmú mo bá pe ọyọ ìdádì wa wọ́n bá pè wọ́n wọ́n ní kí n mọ bọ̀ ṣọ́ọ̀tì tí mo dé ìyá agbẹ̀bí bá sọ fún wọn wípé wọ́n sọ fún mi wípé láǹfààní láti lọ́lé báyìí mo ní gbèlè o tí n bá ti ní mò ń lọ́lé wọ́n ní kí n mọ ti lọ títí tí gbèlè fi ń lọ bí ọdún kan nígbà tó ń lọ bí oṣù méje tí mi ò rí dádì wa mọ́ ní gbèlè ní ṣọ́ọ̀tì lákàn o lókè ìyanu ayọ̀. ọ̀rẹ́ yín tó mú yín lọ náà ìbẹ̀lú náà wà. okay so ọ̀dọ̀ bọ̀dá mi tí mo wà ni mo ti lọ sí chọ́ọ̀chì ọ̀dọ̀ wọn mo ti kúrò ń o ọ̀dọ̀ bọ̀dá mi mo ń jọ mo fẹ́ kúrò ní chọ́ọ̀chì wọn ìyá agbẹ̀bí ní gbọ́dọ̀ lọ ọ̀rẹ́ mi náà ni kí wọ́n ní kí n mọ̀ lọ mo ní rárá ẹ jàjẹ́ mọ̀ lọ lé ọ̀rẹ́ mi wá sọ pé ẹ jẹ́ ọmọ lọ fúnra ẹ̀ ní ọ̀fẹ́ sí ara rẹ̀ rìn wá èmi ò kà kọ́rọ̀ mo sá lọ sọ́dọ̀ bọ̀dá mi torí sickness yẹn pọ̀ ó serious mo bá lo mọ́wá pa ń pe nọ́mbà ọmọ mi ló bá ní mú fóònù rẹ wá mo lọ ẹsẹ̀ rẹ ló fi rìn wá ló bá pe ọmọ mi àti ọkọ mi wọ́n sá wá wọ́n mú mi wọ́n mú lọ ọ̀dọ̀ bọ̀dá mi ọ̀dọ̀ bọ̀dá mi tí mo wà yìnyín mọ́ bí mo tún ṣe padà dọ́dọ̀ ìyá gbẹ̀bí lẹ́yìn ti lọ bí ọ̀sẹ̀ ó ti lé lọ́sẹ̀ kan jọ́ tí mo wá dé bẹ́ẹ̀ báyìí bí wọ́n ṣe ní láìdá pẹpẹ nù wọ́n bá ní kọ́ wá tán ọbí àwọn sọ́fọ́ pẹ́sẹ̀ ara rẹ̀ lófin ni wà sọ́tàn ọba yìí ó yá mú ẹgbàá ẹ nà bí wọ́n ṣe ń nà aṣọ yìí náà mo níjọ́ náà gbogbo ara mi báyìí ló ti yí dọ̀tí bílẹ̀ ṣe mọ́ pẹ́ báyìí wọ́n nà mí dòru ni wọ́n pọ̀ mo mọ́ torí wọ́n ní kí n dijú kí n dojú bolẹ̀ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ngbà tí mo fi lo bí ọdún kan ní chọ́ọ̀chì yẹn àwọn tí wọ́n nà mí mo gbọ́ fọ́ìsì wọn mo mọ̀ wọ́n mo mọ̀ wọ́n tẹ́lẹ̀ so wọ́n bá ní. ọ̀rẹ́ yóò sínú àwọn tọ́nà yìí. ó wà ń bẹ́ẹ̀ ó náà wà ń bẹ́ẹ̀ so bí wọ́n ṣe bí mo ṣe dìde báyìí bí bí ó ṣe di ilẹ̀ mọ́ báyìí ní ìdajì tí mo ní kí mọ́ lọ yàgbẹ́ bí wọ́n ti jókòó lẹ́nu ọ̀nà chọ́ọ̀chì bí wọ́n ṣe ní ọ̀yá ìyàwúrà bí mo ṣe wojú wọn báyìí wọ́n sì wọ́n sáré sí mi lójú ẹ̀ wọ́n sáré sọ́dọ̀ mi torí gáàpù díẹ̀díẹ̀ wà ní ọ̀dọ̀ wa èmi sì ń wá bàtà bí wọ́n ṣe lé mi lọ́wọ́ múnú bí wọ́n ṣe fìdí mi lérí odó nù bí wọ́n ṣe títí ṣọ́ọ̀ṣì bọ̀ mi lórí nù ṣùkú tí mo sì dì ọjọ́ sáọ̀dẹ̀ tí mo kúrò lọ́dọ̀ bọ̀dá mi mò ń tu ìyàwó bọ̀dá mi lóun wọn bá mi dì ní àárọ̀ sunday ó sì kú ẹyọ oró méjì tí n tí ì tù sísọ́ọ̀sì wọn àwọn ni wọ́n fi tù bí wọ́n ṣe fà mí lọ́wọ́ nù wọ́n bá ní kí n mọ̀ bọ̀ wá sanra kí n wá wẹ̀ mo bá ní ìwẹ̀ kí n wọ́n jẹ́ mọ́ ọ lọ́lé wọ́n bá ní bàtà mi mọ̀ wá wọ́n ní bàtà kìíní bolo tìrí ò lè rí mi ò mọ́ ní sẹ́ ọjà kọjá síbi wọ́n ṣe wọ́ mi mo dẹ̀ ti wíìkì fún lúlù yẹn wọ́n fi ṣe wọ́ mi síbi ẹ̀ lẹ́nu ọ̀nà wọn ò jẹ́ wọ́n bathroom níta gbansan sátẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ń kọjá lọ báyìí ni ọmọ wù mí bẹ́ẹ̀ ni wọ́n ti gbé mi ọ̀yá ọmọ ọ̀yá gbé mi sí bí wọ́n ṣe gbé mi nu ni wọ́n ṣe wọ́n bá ní ọya aṣọ àwọn báwọn kó ọ́fíà nílé wọn ò ní yàrá wọn o ọ́fíà yẹn wọ́n kọ́ ọmọ ṣọ́ọ̀ṣì ni o wọ́n ti kaṣọ ọ́lẹ̀ ọ̀rẹ́dì náà ojú ẹsẹ̀ báyìí náà ti sáré náà gbàṣọ aṣọ àwọn rẹ̀ ọya wọ́ wọ́n bá ní ọya kí n gbọ́sẹ̀ mo bá ní rárá mo wá wò pé ọ̀sẹ̀ eh, irun tí ẹ ti kọ́kọ́ gé yẹn díẹ̀ tí mo sàn bẹ́ẹ̀ wọ́n bá ní kí n filẹ̀ fi kí n filẹ̀ ọmọ bá ń gba sí gọ́tà wọ́n ti wọ́ mi díẹ̀ náà mo bá ta mọ́ ara yòókù ń bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ti wọ́ mi bọ́sẹ̀ nù ọ̀nà bíi iléèwẹ̀ wọn ò jẹun wọlé ìwẹ̀ tí wọ́n ti ní ọ̀yá gbà ń gbọ́sẹ̀ mo bá ní ìwẹsẹ̀ ilé mò ń lọ máa lọ wẹ ọṣẹ tí n bá délé ọṣẹ kò sí kẹ́kẹ́ ń bẹ́ẹ̀ o wọn bá ọ̀rẹ́ mi náà bá ní tọ́ọ̀ bá gbọ́sẹ̀ tí wọ́n gbọ́sẹ̀ tó ń mo bá ní rárá o ń gbọ́sẹ̀ àbúrò tiẹ̀ nígbà tá a wà ní chọ́ọ̀chì yàgbẹ́ bíi báàbúrò rẹ̀ sẹ́yún tí mo fi nínú ìlú lọ chọ́ọ̀chì mo mọ́tò pé tó bá pè mí lórí fóònù àní èmi ò láì mọ́mì báyàn bíi mẹ́ta sẹ́yìn lójú mi sẹ́yìn wá nígbà gbọ̀dé bíi kéèyàn wá mọ́ lọ chọ́ọ̀chì bẹ̀rùn èmi ò lọ bẹ̀ mọ́ o so àbúrò rẹ̀ ó ti wá sọ fábúrò rẹ̀ ó yàn mí lódì so àbúrò náà tún wá dé ah lónà bá tún ní kí n gbọ́sẹ̀ ṣẹ́ẹ̀dẹ̀ rí kinní kan wọ́n ti kọ̀lẹ́ẹ̀tì mi mọ́ wọn bí ẹ ṣe wà yìí bí bá wọn sọ̀rọ̀ lé wọn gbọ́ nínú ọkàn bí ẹ ṣe bí ẹ ṣe rọra yẹn kẹ́ ẹ máa ro nǹkan nínú ọkàn àwọn gúrùpù wọn wọ́n ti gbọ́ ìyìn lè dá kankan ṣe láyé mi wọ́n ti mọ̀ wọ́n ẹ̀mí nínú ẹ̀mí wọ́n bẹ lára mi dìtì màá mo rí wọn wọ́n ń mi èmi kí n ya wèrè tí mò ń sọ yìí sáà ẹ kì í ṣe pé mo ya wèrè bó ṣe jẹ́ ni mò ń sọ o bí n bá ti rò lọ́kàn báyìí. ọ̀sẹ̀ kan náà ni wọ́n fún yín. ọ̀sẹ̀ kan náà ẹ̀yìn yẹn obìnrin kan náà dé à ń pè ní mọ́mí ara àwọn ọ̀rẹ́ wọn náà ni a sì jọ ń wá ṣọ́ọ̀ṣì náà ni lòun náà mọ́mí wúrà wọ́n ní ẹ̀gbọ́sẹ́ so bí wọ́n ṣe ń fi ẹ̀mí pè wọ́n yẹn ṣé mọ̀ wọ́n ti kọ̀lẹ́tì èmi mọ́ wọn èmi náà ń gbọ́ pé mọ mi bóyá kọ ọmọ mu ti ẹ̀bọ̀ ọ̀kọ̀ gbà lọ́wọ́ mi o. ṣé irú ọṣẹ kan náà wọ́n fún yín. irú ọṣẹ kan náà ni o obìnrin kan náà ń bẹ à ń pè ní ìyá ibo ìyá ìyá yẹn náà ní sùkúù ọ̀rẹ́ wọn náà wá ṣọ́ọ̀ṣì. it's alright. ẹ ṣàgbọ́sẹ̀ yìí. èmi ò gbọ́sẹ̀ lọ́wọ́ wọn o bí mo ṣe wá fẹ́ mọ lọ ńgbà mo wá fẹ́ mọ lọ ọkọ wọn bá sọ̀kalẹ̀ wọn bá ní mọ́mí wúrà wọn lọ́ọ́ gbọ́sẹ̀ òwò ẹsẹ̀ mo ní ìwọ ẹsẹ̀ sà wọn bá ní ẹ filẹ̀ bí ọkọ mọ́mí náà bá dé lọ́ọ́ bá ní mọ́mí wúrà wọn bá fà mí lọ́wọ́ wọn bá ní ṣé àbẹ̀yìn ju báyìí lóyún àbí méje ń bẹ̀yìn nìkan sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́sẹ̀ kẹ́ ẹ wẹ̀ ah, mo ní rárá kán mọ́ ṣe yọnu mọ́mì bá ní ẹ máa bórí burúkú rẹ lọ alábùkù ó ti jẹ́ni ẹlẹ́ni ọjẹ́ sí àwọn látàárọ̀ táwọn ti ń ṣe wàhálà ọba àmọ́ wọ ẹsẹ̀ ẹni ẹ̀jẹ̀ ń tọkọ rẹ lè mọ̀ wò mọ́ lára ebi náà làwọn ti dè mọ́nú láti bí ọdún méjì àbọ̀ mo dẹ̀ gbẹ̀yún dé chọ́ọ̀chì wọn tẹ́ fi pásọ méjì fún mi ńgbà mo ní gbèlé táàrò yín mọ́. it's alright ó ti dà bẹ́ẹ̀ àwọn ẹ̀sùn yẹn náà clear lójú wọn. àwọn làwọn kọyìn mi àtọkọ mi síra láti jẹta tí mo ti délé pin ìgbà láàfíà àfúnjẹ oríṣiríṣi mò ń yán fún mi jẹ bí mo tún ṣe dà ṣé bí mo ṣe rí ìjẹta rẹ kò sí aláàfíà ìgbádùn kankan látàárọ̀ mo ti débí. ọ̀ya o tó o tó ẹ màdí tí mo fi ní kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ màdí tí mo fi ní kẹ́ ẹ sọ̀rọ̀ àmọ́ bóyá. ọmọ nàìjíríà gbà mí o ọmọ pàmí fọmọ mi ìyá wèrè o nǹkan kò ṣe mí ọ̀ ní ọ̀fọ̀gùn dà mí o ẹ bá ń bẹ̀ wọ́n o ẹ bá ń bẹ̀ wọ́n o. mo jẹ́ máa bìlú pé nǹkan ṣe yín. Ah, rárá sáà bára bí wọ́n ṣe ń fara ni mí ló jẹ́ mọ́ tètè mọ́ pariwo. mo ti fẹ́ máa bìlíù pé nǹkan ah. ṣe yín tí nǹkan ò ṣe yín ẹ dákẹ́. ìyàwó lè ẹ̀ka lẹ̀. kí ló dé tá a pè yín tẹ́ ẹ̀ dá wa lóhùn sáà ń jà àti. sá ẹ pè mí o ẹ kẹrin tí màá wá rè ẹ kọ́kọ́ láàárọ̀ ọjọ́ tán kan pè mí jọ Monday mo kàn rí kọ́ yẹn wọ́n láwọn fẹ́ rí mi lágídí gbò ah, kí ló ṣẹlẹ̀ wọ́n ní ṣe mo mọ̀ wá ìyá wúrà ah, mo ní mo mọ̀ ọ́ wọ́n láwọn fẹ́ rí mi ló dáa a ní prayer ń sìn ó dẹ̀ di two ká tó ṣe tán wọ́n ní sókè tí ń bá ṣe tán kí n máa bọ̀ màmá náà dẹ̀ wà ń bẹ̀ màmá báyìí báyìí báyìí o wọ́n ní ìyá wúrà mi. ok màmá ò sí tani màmá tẹ. màmá ok wọ́n ní wàá wúrà mu wà lọ sí àkìdìgbò ìsòkè a dẹ̀ ń jọ yẹn pásítọ̀ ló entertain wa wọ́n tún ní ká wá ní àwa ń tú níjọ́ monday yẹn wọ́n tún ní ká wá bóyá thursday àtúnwá wọ́n tún ní kí n ká tún wá ní tuesday kan àtúnwá so kò sí ọjọ́ tán pè mí ìtìjẹta yìí gan mi ì torí mo bísì mo ń ṣiṣẹ́ lọ́wọ́ mi ì mọ nǹkan kan ọ̀sán àná làwọn èèyàn tó gbọ́ náà ṣe wàá bá mi pé mọ́mí ẹ̀ gbọ́ nǹkan kan mo ní mi ì gbọ́ mo bísì ní liborúùmù mi ì mọ nǹkan kan àwọn èèyàn náà wá rí ẹni tí mò ń tèkì delivery fún wọn kí oríire mo ní mi ì mọ nǹkan kan iṣẹ́ èmi àtìyá yìí náà làjọ wà bẹ́ẹ̀ àti màdàmú kẹta wa mo ní mi ìmọ̀ nǹkan kan so ìdí àti túmọ̀ nìyẹn pé lẹ́nì. mo lọ bí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ní lẹ́nì ṣé wọ́n pè yín ni. mo àtàrọ̀ àti dé láti bí. no as in lọ́jọ́ yẹn gan. kò sí àwọn wa o kò sí dọ́tọ̀ pè mí tí mi yọjú kò sí ọjọ́ pè mí tí mi yọjú so gbọ́dọ̀ tún ṣe jíṣẹ́ eléyìí ah, bíbélì ní olódodo láyà bíi kìnìún gbogbo ohun tí màmá yìí ń sọ irọ́ ni pátá ẹ̀mí àwọn wòlíì rínú mi láti bí ogún ọdún tí mo ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ mi ìbá tèèyàn jẹ́ rí láyé mi kí n ṣàánú onílé kí n ṣàánú àlejò kí n rẹ́ntì à ń jẹ́ kí n tọ́jú ẹ̀ níwájú ọlọ́run àtèèyàn ní ìbẹ̀rẹ̀ ìrìn àjò màmá yìí ló mú wá sí church pé ó wá bá wọn pé káwọn yá ní owó pé church kéwì àná èsì táwọn ń lọ wọ́n ní kọ́kọ́ òun ṣe ìràpadà wọ́n ní ayé ti kúrò nídìí ìràpadà ní táwọn ṣe ṣe ṣe ńgbà táwọn ń ṣiṣẹ́ tó wò kò wà wọ́n tán kọ́lọ́run tó gba àwọn mọ̀ bọ̀ ní chọ́ọ̀chì táwọn ń lọ ayé ò ṣe ìràpadà mọ́ ìsókè wọ́n dẹ̀ dé adẹ̀ gbàdúrà bàbá ni wọ́n ní mẹ́sẹ́jì o kì í ṣóhun o ó dẹ̀ gbàdúrà mo dẹ̀ bí bàbá olúwa níṣẹ́ lè gbàwé àtàdúrà. ọkọ wọn nìyàwó bẹ́ẹ̀ ni. Mm wàá náà jọ dọ́dọ̀ wa kì í ṣe bàbá ọmọ ẹ o ṣó ti yẹn sà. so bẹ́ẹ̀ ni mo dẹ̀ gbàdúrà bàbá ló wọ́n o. kí ni mẹ́sẹ̀jì yẹn mà. sà. kí ni mẹ́sẹ̀jì tí wọ́n ní yẹn. olúwa lọ nínú àwẹ̀ àtàdé ọjọ́ méje pé wọn ò ní kú torí tọ́nà rí ni wípé wá kú tán bá ṣèrà padà. wọ́n dẹ̀ gba àwẹ̀ àtàdúrà yẹn mo rò pé ọjọ́ karùn-ún ni dádì ṣe rí wọn dádì náà wá ní ah dádì òtítọ́ ni ọ̀rọ̀ náà ṣùgbọ́n ọjọ́ méje kọ́ lẹ́ lò ọjọ́ báyìí báyìí lẹ́ lò bàbá ní ìsókè báwọn á ṣe bàbá yẹn ṣàdúró wọ́n ṣe prayer yẹn wọ́n padà lọlé lẹ́yìn wọ́n ṣe prayer yẹn tán padà lọlé ni ó kàn di àárọ̀ ọjọ́ kan ló bá dé ó ní mọ́mì ẹ wo àyà òun wọ́n òun lálàá pé ẹnìkan sí òun ní gbẹ́rẹ́ bí ibi ẹ̀yìn méjèèjì ah mo ní gbẹ́rẹ́ kẹ̀ ó dájú àgbàdua ibẹ̀ dẹ̀ ti ń wú ó dẹ̀ ti dàbí ìgbà kan bá da omi gbóná síyàn lára ó ti wú bòmùbòmùbòmù ah kí leléyìí ìyá yìí náà wà ń bẹ̀ kò pẹ́ náà ni ọkọ wọn wá dé mo ní dádì wọ́n ní bó ṣe jí lóru nù ú o lálà wípé wọ́n sì ń ní gbẹ́rẹ́ ǹjẹ́ ta ló lálàrí ó lóun lálàrí ọkọ òun bàbá àwọn ọmọ òun àáfàá lẹ nìyẹn ó lóun lòun lálàrí ah, àdúrà náà lélẹ́yìí kò sí ta ṣe sí níwájú ọlọ́run àtẹ̀yàn nígbà tí ó fi di ìjọ kẹta àyà yẹn ti ga ó wá ti ń ṣọ̀ra pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ ọlọ́run tọ́jú ẹ̀ láì lọ sọ́sìpìtù mo kàn ní kí bàbá lọ ra oyin àti cocaine powder omi abẹ́rẹ́ mo wá mú oyin yẹn mo dà sínú ke mo wá tú omi abẹ́rẹ́ sí i màá wà tí n bá ti kọ́kọ́ fọ̀ pẹ̀lú omi àdúrà àtẹ̀yìn àti tí gbogbo ẹ̀ gbú gan màá wá mú powder àti oyin yẹn màá kù sí ojú àwọn egbò yẹn títí tọ́lọ́run fi ṣẹ́ ogun yẹn tégbò yẹn fi tán aṣọ tó ní mo fún òun èmi ò fún ọ láṣọ. ẹ jẹ́ ká kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ náà mà ọdún mélòó ìgbà mélòó ló nínú duration tó lò nígbà yẹn. nínú sickness ọyàn yẹn afẹ́ ló tòṣù kan ní church tó ló tún padà lọ lé. Mm, èmi ò fún ọ ní aṣọ o ó lò ọdún kan gbà yẹn ó lò ọdún kan church ẹjẹ ń ṣàlàyé délẹ̀ sà èmi ì fún ní aṣọ èmi ṣa aṣọ jọ mo fẹ́ fi nǹkan mi gba pààrọ̀ ibi téyìn ò sí ọlọ́run wà ń bẹ̀ ṣó ti yé yín sà mo dì í sẹ́yìn bẹ́ẹ̀dì ó kọ́kọ́ yọ àǹkárá ó fi ń ah, yàkúra aṣọ mi lọ́lọ́ yọ ó bá rẹ̀ yàn mi rẹ̀ sọ̀rọ̀ torí mi ò kí ń sọ̀rọ̀ tán bàbá mi lóhùn tán ó tún ṣe ó tún mú ìró kan léèsì níyàwó rẹ̀ òtún ti mú lẹ́sìn yìí wọ́n ní fún mi ní nǹkan gidi kán lè fún mi ní nǹkan gidi ni èmi ò ń fi ìró gba àwọn ọmọ mi náà máa ń fi ṣe aṣọ òbora torí mo lọ́mọ sọ́dọ̀ àwọn ọmọ ọmọ tán wà lọ́dọ̀ mi wọ́n tó márùn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo ní àwọn ọmọ mi náà fi máa ń bora mo mú ṣùgbọ́n kán lè fún mi ní nǹkan gidi ni mo ṣe fi aṣọ yìí síbẹ̀ ló bá ń rẹ́rìn ó dẹ̀ make sure pé òun lo aṣọ méjèèjì gbó mi dẹ̀ sọ̀rọ̀ kò pẹ́ kò jìnnà bàbá tún síìkì lẹ́ẹ̀kejì lọ́kọ̀ ẹ̀ tán wá wọ́n kàn wá ṣòro èmi ò mọ̀ pọ́n ti síìkì ńlẹ̀ ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ní abẹ́ tẹ́ǹtì ń ta yẹn ni mo ṣe ẹ̀mọ́ náà ń ṣàlàyé kúnlẹ̀kúnlẹ̀ báwọn ti síìkì ńlẹ̀ làwọn ṣe sọ pé àwọn ò dé ṣòro mo kàn rí i pé èmi ni mo ṣe prógráàmù ńjọ́ yẹn mo kàn rí i pé wọ́n ṣubú ẹ̀mí yẹn ni ìlàjú mi ah dádì dádì dádì àwọn ọkùnrin bá mi rálé ra wọ́n gbé wọn mo gbé wọn jókòó ẹ máa gbàdúrà yín ẹ máa gbàdúrà yín nígbà tí ojúmọ́ mo pe ọmọ nọ́ọ̀sì kan lédè yẹn ò sí nílé ó ti wà lẹ́kọ̀ọ́ ìyàbọ̀ wá bá mi wo ìfúnpá bàbá ọmọ yẹn wo ìfúnpá ah ó ní mọ́ mi ìfúnpá dáàdì ga o mo ní kí la fẹ́ ṣe sí ó ní wàá lò nǹkan báyìí wàá lò nǹkan báyìí bàbá yẹn dẹ̀ tọwọ́ bo àpò wọ́n transfer owó sí lédè yẹn pé kó lọ fi ra gbogbo ohun tí ó fi tọ́jú wọn bàbá yẹn lò kò lò nínú church fún sickness yẹn á fẹ́ tó eighteen days ọlọ́run dẹ̀ kódà àwọn ọmọ wọn first born wọn second born wọn wọ́n ti di man wọ́n wá wò wọ́n nínú church wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run later ni bàbá wa change environment wọ́n ní kí bàbá change ilé bàbá change ilé ibi tọ́kọ lọ yẹn mi ì mọ̀ bẹ̀ wọ́n dẹ̀ wá sí church wọ́n wá sí church ó wá dijọ́ kan ló wá ní mọ́mì òun rí ẹ̀jẹ̀ ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ náà ni bàbá ṣẹ̀ṣẹ̀ ń wu fún mi wípé ilé lu ọlẹ̀ yẹn ti bù lára ẹ̀ ògbóyin dé church láyìíjọ́ tí mo ti dé inú ayé mi po gbogbo èèyàn mọ̀ mi ẹni mo máa ìjọ ọdún kan ó ti tó bíi five years àwọn ọlọ́pàá wá wọn lẹ́nìkan wá fẹ̀sùn kàn mí pé mò ń ṣe mo níwò tí ọba ti fún yàn lóyún mọ́ mo wá orí tí n bá ti dáwọ́lé ò lè ríṣẹ́ ọlọ́pàá yẹn wá ń rẹ́rìn ó ní gbogbo àwọn ará àdúgbò tiẹ̀ ti jẹ́rìí èmi ò ń ṣe ń ṣe rí ó ní ẹ lóòótọ́ ó ní ẹni yẹn sọ wípé tí gbogbo ẹgbẹ́ mi bá ń gba five thousand yẹn lọ́dún yẹn pé mi lè ní kán mú three thousand wá làwọn èèyàn ṣe ń wá mo ní ah, mo nígbà tí mo lọ ṣe kọ́ọ̀sì ní usage mo láwọn dókítà máa ń sọ fún wa pé ẹ̀yin ìyá àgbẹ̀bí iṣẹ́ àánú lẹ gbà o ẹ lè ṣe bíi tọ́sípítù o ẹlòmíì kò sí púpọ̀ lọ́wọ́ ẹ̀ ló ṣe wá yẹn wá o nǹkan nǹkan rẹ̀ ní ìsòkè bẹ̀tẹ̀ mi ìwọ ọmọ patient ní bá ti rí i pé ntọ́wọ̀ mi ò ká ni dókítà méjì mo ní mo rìvá ẹ̀ ní normal delivery ọlọ́run dẹ̀ ń bá ṣe ṣe láti ibẹ̀ lọ so gbogbo ìgbà tí bàbá wà ní ṣọ́ọ̀ṣì yẹn mọ̀mọ́ oúnjẹ mi ní ń jẹ ìfẹ́ ṣèkà ìgbò oúnjẹ fún bàbá láàárọ̀ ẹ jò jẹ bàbá mi gan bàbá ò ní lè jẹ ìsọ oúnjẹ fún bàbá lọ ẹ jò jẹ oúnjẹ mi ní ń jẹ òòṣà ìgbéga sí wa ò ṣe gbogbo ẹ ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ oyún yẹn wá ṣẹlẹ̀ mo wá sọ fún dádì pé kán jẹ́ ká lọ sọ́spítù ká lọ ṣe scan a wá lọ ṣe scan wọ́n ní kò sóyún ń bẹ̀ wọ́n ní kò sí oyún ń bẹ̀ ah, mo dẹ̀ délé mo sọ fún dádì ìyẹn ọkọ wọn mo ní a ti ṣe scan o wọ́n ní kò sí oyún bẹ̀ pò rẹ́jẹ̀ mo ní ṣùgbọ́n dájì ẹ rántí o wípé mọ̀mọ́ yìí ní àáfàá bàbá ọkọ bàbá wúrà ó ti lé òun ní mọ́gùn rí o àwọn wọ́n dẹ̀ sọ fún mi pé ẹni tán bá ti lé ní mọ́gùn oyún ò lè dúró mọ́ lára ẹ o mo ní bẹ́tà ẹ jẹ́ kí mọ̀mọ́ yìí lọ fọ inú ah, dájì ní wẹ́ oníkanjẹ́ kan lọ fọnú wọn ní sókè torí mo máa bímọ àníṣe ti ṣe kinní yẹn wọn á rárá ẹ jẹ́ kan lọ fọnú kóun gan mọ̀ pé òun òun free pé kò sí nǹkan kan kó má lọ di ìjú nínú o ti gbọ́ so ọlẹ kìíní yẹn dẹ̀ ń ṣe so over one wà ní church lóòótọ́ ìgbà táwa lọ ṣe blood group wọ́n ní ẹ̀jẹ̀ gbé jáde bẹ̀síkà ní kò sọ̀rọ̀ ń bẹ̀ mo wá ń sọ fún wọn. ẹ̀jẹ̀ gbé jáde kó yún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo wá ń sọ fún wọn mo ní tí èèyàn bá ti ń ṣe menstruation mo yún mo lóyún òkè ń develop mo ní àìmọye kéèsì bẹ́ẹ̀ mo wọ́n ṣùgbọ́n létà ẹ̀mí mọ́ dọ́wọ́ lé ọ̀hún ìkíní yẹn stop ẹlòmíì lè jẹ́ five months á stop ẹlòmíì lè jẹ́ four months á stop. màmá ẹ má jà pẹ́ nbí olóyún dè yẹn. yes sir. ẹ já lọ síbi. so mhm. ó jẹ́ wà ní church. ó lọ ọdún kan. ó lọ kan. so later. kí ló ń ṣe ní church fọdún kan. later làwa wòye wípé àwa jókòó pé ah, kí ni màmá yìí ń ṣe fọ pé kí ni ẹ̀ má dàrú sóye yín sà á bá pe bàbá evangelist kan tó wà ní ọ̀dọ̀ mi gbà yẹn ó ti dá dúró ń sìn á bá pe bàbá pé dádì ẹ jẹ́ kí ìyá wúrà máa bọ̀ wálé òun kò fẹ́ lọ ẹ jẹ́ kí ìyá wúrà máa bọ̀ wálé pé kó mọ̀ tilé wá sí ṣọ́ọ̀ṣì kí ilé yín má dàrú bàbá dẹ̀ ní ìsókè ó dẹ̀ lọlé lẹ́yìn ìgbà tó wá délé kò wá wá ṣọ́ọ̀ṣì mọ́ lóòótọ́ bó ṣe wà ní ṣọ́ọ̀ṣì ìmọ̀ rẹ̀ kú ìmọ̀ rẹ̀ yẹ o lè ní mọ́mì wọ́n tún ti dé ẹwẹ́yẹ ẹwẹ́yẹ bàbá wúrà ló rán wọn wá àdúrà ni kò mọ̀ gbà ọlọ́run dẹ̀ ti dáwọ́ lé tó ń change gan tó yẹ pé tó bá ń gbàdúrà bá àdúrà rẹ ni kò mọ̀ gbà mọ̀ wé kú mọ̀ wẹ̀ yẹ mọ́ mọ̀ wò yẹn mọ́ tó bá ti ń gbàdúrà wà ṣẹ́gun. màmá kí ló ń ṣe ń ṣọ́ọ̀ṣì fọ́dún kan. bàbá náà ní kán dúró bàbá náà máa ń wà bàbá lè wá wọn á lọ wọn á wá wọn á lọ wọn á wá wọn á lọ. síbẹ̀ làwọn èèyàn máa lọ ọdún kan àbọ̀ òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀. òun ló kọ́kọ́ lóru ẹ̀ kò sẹ́ni tó lọ́dún kan. kí ló jó òun ọ lọ́dún kan ó ní torí ọ̀lẹ́ inú òun pé kó lè develop kó lọ́jẹ̀ lè dá kó lè develop kẹ́jẹ̀ lè dá wọ́n gbà dẹ̀ rí pẹ́jẹ̀ ò tí mo dẹ̀ sọ kinní fún bàbá later ṣe fẹ́ decide ẹ jẹ́ n ṣàlàyé táwa decide wípé táwa decide wípé kinní yẹn ó lè fà kóyún má kí ẹ̀jẹ̀ yẹn má dà kí menstruation yẹn má sọ tòró ń ṣe menstruation lóṣooṣù ó dẹ̀ ń fi hàn mí ó fi hàn mí dáadáa mo dẹ̀ ń rí so nípa yẹn so kò wá wá mọ́ mo sì mójú kúrò bẹ́ẹ̀ bàbá máa ń wá lóòótọ́ ń jọ́ kan mo lọ sí cooperative mo lọ gba abẹ́rẹ́ kòrò mo ní ah, àwọn ará bíi kó mọ̀ tiẹ̀ dàbí pé kínní ẹ jẹ́ wálé wọn bóyá máa mọ̀ bẹ̀ mo wá bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ mi mọ̀ bẹ̀ mo padà sílé mi mi mọ́lé wọn so kò wá ṣọ́ọ̀ṣì mọ́ àdèfílẹ̀ bẹ́ẹ̀ bàbá ń wá wọn wá gbogbo programu tàbá ní. ó sọ̀rọ̀ ọrùn gígé bò nínú ẹ̀ gígé. ibẹ̀ náà ni mò ń lọ sà so ó wá di ìdajì ìjọ kan bàbá wa pè mí pé mọ́mì mo ní sá ara ìyá wúrà ò yá o ẹ dákun ẹ mọ ẹ mọ bó ní kí n bóun pè yín à mo ní ìyá wúrà kí ló ṣẹlẹ̀ wọ́n ní kó sùn o àwa lọ bára rẹ̀ mo ní dájú bàbá pè mí lórí ọ̀rọ̀ ìyá wúrà mo ìyá wúrà tí wà ṣọ́ọ̀ṣì mọ́ à dájú ni mo ṣe bẹ́ẹ̀ o ẹ gbọ́n tí bíbélì kọ́ wa o ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o ẹ lọ mu ayégúndẹ̀ nílé wọn níwájú ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́ ìyìn ní ju five hundred naira lọ́wọ́ tó bá mi jí owó yẹn ló dẹ̀ gbé mi wọlé wọn wọn pẹ̀lú fóònù nígbà mo débẹ̀ tẹ́ ẹ bá àánú abiyamọ àṣẹ yín ó ní mọ́mí òun ò sùn láti bí ìjẹfà ó ní kí n wo bẹ́ẹ̀dì ó láwọn ẹyẹ rèé ejò rèé kìnìún rèé ó ní wúrà ṣáájú bàbá wúrà tẹ̀lé ìyá kan tẹ̀lé kìnìún kan tẹ̀lé igbá àwo ó ní ìwọ nìkan ò lè dá wà nínú ilé torí ilé yẹn wọ́n ṣe ẹ̀kọ́ ni àbá ṣé bàbá ọkùnrin máa jókòó sílé ni mo ní bàbá mi ò dẹ̀ lè òpin ẹ̀ kó jí láàárọ̀ kí wọ́n ṣe gbá kó jáde ó tún dalẹ̀ ìwọ náà sọ lálẹ́ ni dájú máa ń wọlé oníjọ́ mi gan wà lọ́jọ́ kó sọ́dọ̀ ibi ilé ibi ibi tó náà sẹ̀ kí bàdé tó dé pé ibẹ̀ máa ń dá mo ní ó dà ká lọ chọ́ọ̀chì bàbá ṣe sanwó ọ̀kadà tó gbé wa dé chọ́ọ̀chì ó dẹ̀ wà ń bẹ̀ ó wá dijọ́ kan wá ní mọ́mì ó ní òun fẹ́ mẹ́jọ bàbá wúrà lọ ságídígbò ṣe ah, mo tẹ̀lé ọ lọ àdéhìí ìdìbò mọ́jọ́ ọkọ rẹ lọ mo ní yín tó ṣẹlẹ̀ ni pé jẹ́ ká pe bàbá mo kọ́kọ́ pe àwọn àwọn náà a pe bàbá torí nọ́mbà bàbá gan òsì lọ́wọ́ mi ń jọ ẹ̀ àwọn pe bàbá bàbá dé bàbá ní wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé ká pe àǹtí ẹ̀ lẹ́kọ̀ọ́ a pe màmá yẹn a ṣàlàyé fún pé ara ìyá wúrà ò yá o ó dẹ̀ síríọ̀sì gan pé bóò la ṣe ṣe màmá yẹn wá ní lérò ọkàn wa ní pé káǹtí ẹ̀ lè sọ pé kó máa bọ̀ wá sẹ́kọ̀ọ́ torí wọ́n ní yẹn dájọ́ ogún ṣẹlẹ̀ ìyẹn wá ní ká ń lọ kán mọ́ lọ ọ̀dọ̀ àbúrò bàbá àwọn àbúrò màmá àwọn kan nǹkan nǹkan ẹni yẹn náà ń pawọ́ dà ń ah, pawọ́ dà bíbò dáàdì ni ah, àwọn èèyàn rẹ̀ wọ́n á mọ̀ wọ́n ṣe máa tọ́jú ẹ̀ lábá pe àkọ́bí ẹ̀ táwa bó o láṣẹ sọ̀rọ̀ ìyá rẹ̀ sí ìyẹn dẹ́ wà mọ̀ bọ̀ mọ̀ ìyàwó bá pàṣẹ ní ìsín ní ìsín kó mọ̀ bọ̀ kó mọ̀ bọ̀ ó béèrè ìyá rẹ̀ ara rẹ̀ ò yá nǹkan nǹkan ọmọ yẹn dẹ̀ dé lóòótọ́ ọmọ yẹn ṣe wá dé bàbá yẹn dẹ̀ tọwọ́ bọ̀ kó dẹ̀ fún wọn lówó pé mọ́ ọmú lọ sọ́dọ̀ bàbá yẹn báyìí báyìí báyìí báyìí ìyẹn ẹ̀ńtán bílé màmá wọn wọ́n dẹ̀ lọ ó ti lọ ìsókè ó tó bí ìjọ kẹjọ èmi ò tiẹ̀ mọ̀ mi mọ̀ pé ó dé mi rí torí throughout Saturday yẹn mi sọ̀kalẹ̀ láti òkè sísàlẹ̀ bá ṣe parí nice vigil èmi rest gẹ́gẹ́ bí ìrọ̀lẹ́ tó dókítà fún mi pé kí n máa sinmi mi sọ̀kalẹ̀ mò rest ó kàn wá di àárọ̀ ọjọ́ kejì làwọn ọmọ bá kó kọ́kọ́rọ́ àti sẹ́ẹ̀tì ẹ̀ mọ́mì ìyá wúrà ò jẹ́ káwọn sùn tí ojú fi mọ́ pé inú igbó ló da kọ́kọ́rọ́ àti sẹ́ẹ̀tì sí pé àwọn ti ṣà pé kí n gbà ah! ìyá wúrà gbà mo wá yọjú sáà téèyàn bá jábí amọ̀ àánú ẹ̀ àṣẹ ó dọ̀tí ju lẹ́lẹ̀ lọ irun yẹn gbogbo ẹ̀ ah wà ní ìyá wúrà kí ló dé ó lóun ò kì í rọrùn sùn ní èrò ọkàn mi níwájú ọlọ́run tó pè mí tó ràn mí níṣẹ́ mo ní màá pe dókítà pé tó bá tiẹ̀ sùn gbogbo tó ń ṣe yẹn mò ń rí ku mò ń rẹ́jà mò ń rí kinní kan àgà àlọ́lẹ̀ mo ní ṣòwò wẹ̀ ó ní sunday àwọn èèyàn ti ń dé sí church sunday service tó ra máa ń ṣe prayer láti seven to eight tóun náà mọ̀ àwọn èèyàn dẹ̀ ti ń dé workers prayer láfta eight yẹn máa bẹ̀rẹ̀ sunday so àwọn èèyàn ti ń dé mo ní wọ́n mọ̀ sá fún ọ nínú church ni ó ti dọ̀tí jù mo ní ṣé wàá wẹ̀ ó ní hẹ́n mo ní irun ìṣekátu ó ní hẹ́n tó fún mi Eh, lágbájá ẹ wá kóòmù wá bàtà ń tu irun yẹn rùn àwọn yẹn ẹ wọn ní àwọn ò lè fọwọ́ kàn irun irun ṣé ká gé díẹ̀ díẹ̀ gbẹ so tó bá wẹ̀ wàá wẹ̀ torítorí ara ẹ̀ gan á wálẹ̀ mo ti fẹ́ ní kọ́ ọmọ bá kògì ọlọ́run ti ẹ̀yọ́ mi ká kògì bóyá ìbá ní pọ́ìsìn la fi sínú ògì ló bá ní ìsòkè abádẹ́ gbé chair fún mo bá tú irun yẹn mi ni mo tú gbogbo irun yẹn àwọn dé bá mi lẹ́nu ẹ̀ ni ṣó ti yẹ yín àwa tá a wà bẹ́ẹ̀ a tó mọ̀ dàn sẹ́wọ̀n mo bá bàa rí mo ní wàá wẹ̀ wàá bomi ara tó o bá lè ṣe sáfíìsì wàá sùn o bá gé díẹ̀ díẹ̀ ń bá ní wàá lọ wẹ̀ ọṣẹ tí mo fi ń wẹ̀ níwájú ẹ̀mí mímọ́ ni mo ní kọ́ mo lọ mú wá ṣe màá ní burúkú sí i yín ní ọṣẹ tí mo fi ń wẹ̀ ẹsẹ mọ̀ pé ní kọ́ mọ̀ fi wẹ̀. ẹ bọ ẹ̀yin lẹ mọ̀ kọsẹ tẹ fi wẹ̀ ni àwa ò mọ̀ onóde mọ̀. ó mọ̀ ah dadi ẹ ń tà jọ gbé láìwọ́n yé ìgbà mo dẹ̀ fẹ́ ó lóun ò fọṣẹ wẹ̀ it's okay. but kó tó di pé wẹ ó wẹ ǹjọ́ kejì yẹn ó lè na òun àtàwọn. èmi èmi àwọn tó bá lè bóyá inú àlá rẹ ti ńlá ni o èmi tí ìmọ̀ kó o dé sínú ṣọ́ọ̀ṣì dadi gbogbo àwọn tó ń sun inú ṣọ́ọ̀ṣì ńjọ́ náà tán wá tó ń sun ṣọ́ọ̀ṣì ńjọ́ náà wọ́n wọ mẹ́jọ ìmọ̀ kó dadi gan tán jókòó sẹ́nu ọ̀nà wọn mọ̀ pé wọ ṣọ́ọ̀ṣì. àwọn tó lónà náà pọ̀ pásítọ̀ pásítọ̀ tó wà ní ẹgbẹ́ dadi sanjọ́ sọ̀rọ̀ náà ti sọ pé dadi yàwúrà ló mọ̀ wọnú ṣọ́ọ̀ṣì dáàdì wọ́n ní dáàdì ní ìyàwúrà wọ́n ní ìyàwúrà eh, ah. wọ́n ní à wọ́n nígbà táwọn wá wọlé làwọn rárí tí ń yí tí ń yí lẹ̀ àwọn wọ́n ń gbàdúrà àwọn sì fi ilẹ̀ àwọn lọ ń ta wọn. èmi tí ìmọ̀ pé òde ni ṣé mo nà ẹ́ rí ṣé mo nà yàn rí lójú ẹ mo nà yàn rí yàtọ̀ fáwọn ọmọ àwọn ọmọ mi gan fóònù àti kí àwọn ni wọ́n sọ fún mi pé yà kó fún ọwọ́ rẹ kó sílẹ̀ kó ìdá ya kó àṣẹ wọn ní kọ́mọ yẹn lọ líìsì gbogbo nọ́mbà tó wà ní fóònù mi. ṣé o rẹ ní fogun jà ẹ ọ̀run á tú àṣírí ẹ ibi tí ogun ayé rẹ ti wá tó ní tí ìṣe tèmi kò máa fi sí mi kò fẹ́ kò tú ìjọ ó lè tú ìjọ tó rọ́lọ́run ló gbèjọ yẹn kalẹ̀ ìjọ tá a chọ́ọ̀chì tá a ti kọ́ bọ́dà ten years ó mọ̀ gbàtàn kọ́ chọ́ọ̀chì ó ìgbà tí Ọlọ́run ṣètò láti kọ́ ìjọ yẹn ẹ̀mí mímọ́ fúnra ẹ̀ ló gbéṣẹ́ dìde tó gbé ṣọ́ọ̀ṣì dìde fúnra rẹ̀ tó kọ́ ìjọ rẹ̀. bọ́dà mi tí mo wà níbẹ̀ wọ́n fún mi ní ọṣẹ tẹbí wọ́n sọ lójú ọ̀nkù àkúrú pé ọjọ́ tí mo lọ síbẹ̀ mo sì wẹ̀ tí wọ́n fi ń tọ́jú mi tí wọ́n fún mi lọ́sẹ̀ ọtí praise ṣé òun ni wọ́n jẹ́ ìrùn yìí ò ní rùn wá rùn torítorí mo dẹ̀ wẹ̀. bàbá gan sọ níjọ́ tí mò ń sọ̀rọ̀ lábẹ́ ibẹ̀ yẹn pé òun gan ló tún jẹ́ kí n tún wà báyìí wọ́n tó yàn bíi kọ́tà mi ó ti ya wèrè kó ti rìn lọ àánú ni mo rí gbà dé stage tí mo wà yìí wọ́n ṣe bí kí n kú àánú ni mo rí gbà dé stage tí mo wà yìí. bàbá yẹn ni à ó lè rùn lóòótọ́ àwọn làwọn dáadáa ń dùn àlà sí i wọ́n ní dáadáa wọ́n ní. mi ì sì mọ̀ eh wọ́n ní àdúrà táwọn ń gbà wọ́n ní òróró òróró gbọ́yà àfisómi pẹ̀lú ọṣẹ tó fi ń wẹ̀ wọ́n ní sẹ́yìn tó fọṣẹ wẹ̀ tó fọ orí ní sátidé ní friday lọ́wọ́ ayé rẹ̀ láàrùn ní sunday tẹ́yìn fi wá ní oorun oorun gan-an débi tẹ́ fi wá gédé ní báyìí nínú sùkú tí mo dùn. ẹjọ ẹjọ ẹjọ ẹjá ṣe báyìí ẹjá ṣe báyìí ẹni tí ẹ lọ sọ ń tẹ̀sọ yẹn ń kọ́. ṣé bọ̀dá mi tí mo wà lọ́dọ̀ wọn. àwọn ń kọ́. wọ́n ń bẹ wọ́n ń bẹ nílé. mo fẹ́ rí wọn. wọ́n wá wọn wá. ẹbí ọ̀nà o. ọkọ yín ń kọ́ mo pè wọn wọn làwọn wà ń tra wọn márùn fún mo jẹ ká àwọn ni wọn náà ti kọyìnra síra wa tí n bá pe dáàdì wọn ò ní gbé kọ àwọn fámìlì mi náà ṣe wá ń bá mi pè wọn àwọn náà ni tí mo wà ń bẹ̀ tí tá a jọ dèrò chọ́ọ̀chì eh, àwọn náà ni mò ń sọ̀rọ̀ lẹ́wọ̀. kí lorúkọ wọn. Eh, eh, Mr. Kọ́láwọlé. Mr. Kọ́láwọlé ń bọ wọn gbé. ṣáìdì ayégun ní àròjẹ. kí làwọn èèyàn máa ń pè wọn. dádì dádì náà ni. ṣé ẹ ní nọ́mbà wọn. bẹ́ẹ̀ ni Mr. Kọ́láwọlé tẹ bá ń gbọ́ ètò yìí lọ́wọ́ àbẹ́ ń wò wá ah, ọmọ nàìjíríà fẹ́ rí yín o ọ̀rọ̀ yìí ti kàn yín o mi bá gba gbogbo ọ̀rọ̀ tí ìyàwó lè sọ gbọ́ pátápátá torí pé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ ti fẹ́ mọ̀ ṣe bíi pé nǹkan ń ṣe yín ẹ mọ̀ gbọ́ ìgbà tí mo tí mo bí. ọmọ nàìjíríà gbà ẹ̀kọ́ tọ́jú rẹ̀. náà mo fi sọ ọmọ nàìjíríà wọ́n bá mi gbà mí lọ́wọ́ yìí àwọn oníkíní ìpàtà ìṣègùn táyìmọ́tà wọn ń gbólóńgó wọn ẹ pé wọ́n bá ní ṣèwádìí sí kí wọ́n ṣèwádìí sí ọ̀rọ̀ náà ìnira yìí ti pọ̀ jù ẹ wò mo ti níbi ní mọ̀ ẹgbẹ́ bẹ́rẹ̀ bàbá mi bí ìyá wòlíì ọba tún mí dàbí wọ́n lè dìbò ìnira yìí ti pọ̀ jù àgbàgbà láti ìjẹta tí mo ti padà délé bí wọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe programu báyìí bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́ èmi wé wọ́n bọ́ ṣe wà wọ́n ti kọ̀ lẹ́tì èmi àti wọn mọ́ra wa wọ́n fẹ́ mú mi wẹ́lẹ́ mi ò ṣẹgbẹ́. madam thank you <laughs> ẹ dákẹ́ bẹ́ẹ̀ ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa mo láì bẹ́ẹ̀ ṣe ṣe lẹ́ẹ̀kan yẹn bó ṣe ń gbé yín nú tó ẹ sì jẹ́ kí ìyàwó lè sọ̀rọ̀ i love that ọ̀rẹ́ yín tó dúró ọ̀rẹ́ yín tó mú yín ọ ṣọ́ọ̀ṣì yẹn ni àrùn ẹ máa bọ̀ máa máa fàgá ẹ sẹ́yìn díẹ̀ kan jókòó ní ìṣẹ́jú ẹ kalẹ́ mà ṣe é dáhùn mọ̀. Ah, ah, ah. ọ̀rẹ́ àti kékeré ni wàá jọ lọ skul ni. ẹ jọ lọ skul ni bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin lè mú ọdún church yẹn lóòótọ́ bẹ́ẹ̀ ni sà. ok ọwọ́ tí mo kàn fẹ́ bí lálẹ́ inú. ẹ sà. kí lórúkọ yín mà. ẹ yáàfin owó labi. yáàfin owó labi. bẹ́ẹ̀ ni sà. yes ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí. ẹ sà. ẹ máa gbọ́ mi o ṣé nígbà tí mo bí yín lẹ́rìí ọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí mo fi ní kí ẹ sọ̀rọ̀ yẹn mo fẹ́ wò bọ́yẹ sọ nǹkan mi yàtọ̀ sí tẹ́ sọ lọ́jọ́ yẹn mo wá rí i pé in fact ẹ ya wèrè lóòótọ́ nǹkan ṣe yín o ṣùgbọ́n kì í ṣe wèrè nínú ẹ̀ yá yá ẹ máa gbọ́ mo mọ̀ pé ẹ ẹ ya wèrè yá ìyẹn kọ́kọ́ clear pé torí gbogbo kìíní yẹn ẹ rọra sọ bẹ́ẹ̀ sísọ gangan but láti wá crown ẹ̀ up ìgbà tí màmá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ àtọ̀rọ̀ tí wọ́n sọ nǹkan kan náà ni because

church ó ní ọlọ́dún kan màmá ọ̀ sọ pé rọ ni then ọ̀rọ̀ oyún tẹ́ ẹ sọ wọn à sọ pé àwọn ògbọ́n kankan pa oyún rárá wọ́n ti ẹ̀tún ṣàlàyé lórí ẹ̀ gan tí mo fi ní ká má pẹ́ lórí ẹ̀ then ọ̀rọ̀ ìwẹ̀ màmá ọ̀ sọ pé rọ ni ọ̀rọ̀ irun gígé wọn à sọ pé rọ ni so a ti fìdí ọ̀pọ̀lọpọ̀ nǹkan múlẹ̀ báyìí but mo nílò àwọn kan nínú ọ̀rọ̀ yìí mo nílò ọkọ yín tẹ́ ẹ jọ lọ ṣọ́ọ̀ṣì ṣe wọn ọmọlé wọn. ẹ dẹ̀ mọ nọ́mbà wọn. mo pè wọ́n. ẹ má wọrí ẹ má wọrí ẹ dẹ̀ mọ nọ́mbà wọn. bẹ́ẹ̀ni. a wà wọn kan rí wọn. bọ̀dá yín. whatsapp nọ́mbà wọn gan bẹ́ẹ̀. ẹ má gbọ́ wọn bọ̀dá yín tó ṣàdúrà fún yín tó ló ń dòròrò góyà àbí nǹkan tó ló ń. góyà tán fi ń gbá tí mo fi wẹ̀. òun náà wà ẹ ẹ àwọn náà mm. mo fẹ́ rí wọn ṣé ń gbọ́ mi ṣé wàá rí gbogbo èyí tí mo fẹ́ rí pátápátá mo fẹ́ ká ṣètò yìí kó tó dijọ́ mẹ́jọ mo dẹ̀ fẹ́ ká ṣe kó tó di ọjọ́ friday ọ̀sán ẹ̀ gan ni mo fẹ́ ká ṣe. ẹjọ sá so that ẹ pé bàbá ọmọ ẹ. ok ó tó kàn bẹ́ẹ̀ kọ́kọ́ náà bẹ yílé lórí sẹ́gbọ́n ẹni tí ọmọ wọn mẹ ó ti wá bílẹ̀ ẹ̀mejì lórí ẹ̀. sẹ́mi ò ti wá bílẹ̀ mẹ́rin. ẹ bẹ́ẹ̀ yín lẹ ṣe bẹ́ẹ̀ yín lẹ ṣe mí. ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ wọ́n yí ni o ẹyin lẹ ń ṣe mí mọmẹntì ń ṣe mí kò kò sí ẹ̀dá kan pẹ̀lú èmi àti. ó ti wá bíbí ẹ̀ méjì. tó bá fẹ́ kó mi nígbà tán pé. ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí let him come. jẹ́ kó fẹ́ dàlẹ́ lórí. kí ló kọ wọn akibu àbí baba kausar àbí. baba wura. baba wura akibu jẹ́ kán pè kán bẹ̀ẹ́ kán bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mr. Akibu kán bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bàbá Wúrà àní kán bẹ́ẹ̀ bẹ́ẹ̀. so ẹ̀yin ọmọ Nàìjíríà kán bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn èèyàn tí a nílò. tó bá fi lé tọ̀dọ̀ mi Jésù lolúwa mi mọ̀ àwọn èèyàn tí a nílò. mi mọ̀ o. ẹ má ẹ má wọrí màmá ẹ̀yin ẹ má wọrí we cannot conclude this program tonight. ẹ ṣe sọ. a need àwọn èèyàn wọ̀nyí ẹ̀gbọ́n yín tó ń tọ́jú yín yẹn a need wọn bàbá tẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ tẹ́ ẹ jọ lọ sí ọ̀dọ̀ wọn. ẹ̀gbọ́n mi mo ṣì wà bá láti. no nígbà yẹn tẹ́ ẹ fi jọ lọ sí church a nílò wọn. Mr. Akibu baba wúrà náà a nílò wọn ẹ má wọrí ṣe rí èèyàn mọ àti tẹ́ ẹ rò pé èèyàn nílò àti tẹ́ ẹ rò pé èèyàn ká nílò a kọ́kọ́ kó gbogbo ẹ̀ pọ̀ a wàá jọ ẹ̀yin ẹ̀ẹ́dì sọ ẹni tí ó ṣe yín ìyá àgbẹ̀bí wọn ò lè sọ ẹni tó ṣe yín ntọ́ pamọ́ fún yàn tọ́hàn sọ́lọ́ ń kọ́ ah, so ẹja kó gbogbo wa papọ̀ àwa náà dẹ̀ ṣe apọ̀dà tọrọ òye rárá àtàwọn tí ń gbọ́ wa tá a bá rí gbogbo wa yìí tá a jọ sọ̀rọ̀ á wá síwájú ọmọ nàìjíríà ń bí eégún tó jáde lọ́rọ̀ yìí ó ti kúrò láì wo àfi kí gbogbo ọmọ nàìjíríà kájọ ọrùn pin kájọ bá kásìjọ gúnlẹ̀ lórí ẹ̀ kẹ́ẹ̀sì lálàáfíà. olórí nù àlàáfíà yìí náà ni mo ń fẹ́ o ìnira yìí ti pọ̀ jù.